What's your name? Sibema. I don't mean your alias, I mean your name. My name is Sibes. Sibeluwanbe Pelumi Adioalaka. My you guys say somebody is, is, is so close like is is it is it close so? Hey, brother! Bó bá tó bá ilé mú fún bẹ́ẹ̀ iná gbé ẹ Tọ́lá will strike you. Kí ni kí ni túmọ̀ gbogbo eléyìí tó rán fún àwọn ọmọ iná? I said I wanted something smart that I can wear to work. What is this? Kódà Come, kan ẹ jáde tán báyìí ká fún un mọ̀ pé ó wà ní kọ̀ńdọ́tọ̀ mi. ẹ jẹ́ yìí rẹ̀ gílẹ̀ jẹ́ yìí rà. lọ́wọ́ ni mo wá tá a pa tó yẹ ní fifth right. èmi o. ó yẹ bàbá bàbá. boys. you will carry that sacrifice. daddy o. ìtì ni pé. ìwọ ìwọ. Ah,